hello everyone welcome to Tony Talks welcome i hope you all are doing well and today's video is good so let's get right into it and uh, thank you for all my subscribers and if you are new here thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos thank you and please there no derogatory comments thank you Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ẹ kú iṣẹ́ Ọlọ́run. Ẹ ẹlẹ́nu ẹlẹ́nu bíi pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ẹlẹ́nu bíi pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ẹlẹ́nu bíi pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. Good afternoon. How are you doing, guys? I saw some of you saying, ẹkùn ọkọ̀. Alálùbáríkà AJ said ẹkùn ọkọ̀ ṣẹ̀pẹ̀tẹ̀rì. Ẹ jẹ́ bí ṣẹ̀pẹ̀tẹ̀rì sílẹ̀. Orí ṣẹ̀pẹ̀tẹ̀rì máa ti bàjẹ́ ń tiẹ̀. Ṣẹ̀pẹ̀tẹ̀rì ẹ̀ ń táyé ẹ̀ ti bàjẹ́. O ní update òfò. Ẹ̀ ń tí ò lọ́pọlọ, ìyẹn kọ́ ni mo bá wá jà ni ọ̀rọ̀ àwọn bàbá wa méjì kan àwọn bàbá wa bàbá wa ẹlẹ́gùsí àti àwọn bàbá wa kan tó ń tarú bàbá wa náà jẹ́ o bàbá wa náà jẹ́ àwọn bàbá wa náà jẹ́ kọ́lọ́n jẹ́ kẹ́mi wọ́n gùn aṣọ lògùn ọ̀tá àní níta àbórí yẹ ò ní ṣoríire. My see, if I'm doing my show here, you don't come here. Show you understand? Oh, be yala yeda. I cannot change my my topic from secretary. I cannot. Why should I change my, my topic from secretary? Do you know how secretary case is giving us joy? Do you know how we are enjoying the secretary case? Is it not just lover? Màá ń lépè, ẹ akumamojú díẹ̀ ó mọ̀rọ̀ lọ́rọ̀ sọ lórí Gistlover àbí ó mọ̀ ṣíṣe ó mọ̀ gbéyàwó dàrú I saw someone um, yesterday they posted all the celebrity marriage tó ti crash behold it was lover that even break everything o fẹ́ kàn sọ̀rọ̀ orí ẹ̀ burú àbó ṣí èrè ìwọ nìkan ló mọ̀ yàn stock around àbí orí yẹ ẹ bàjẹ́. tọ́mọ nìkan lọ pé bóyá ń rí wá bóyá ń nìyẹn ìwọ nìkan ló ní monopoly kò stock èèyàn àbí april ten never kí ló ń ṣẹlẹ̀ l'April ten. <laughs> kí ló ṣẹlẹ̀ l'April ten ẹ̀ jẹ́ rántí wọ yẹrìngì kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá wa Ẹlẹ́gùṣí wọ́n ní Ẹsábọ̀dù ní spíkà wọn ìyẹn bàbá wa Ẹlẹ́gùṣí èmi ṣẹ́rí if you want to mention people's name it's none of my business if they catch you ó lọ nìyẹn in my own case here see this is my major problem here. Hmm? this is my major problem ẹ ti rí ẹ if you are not getting all these things o ti miss so gbogbo ìtókù kò kàn mí kò kàn mí kò kàn mí o kò kàn mí kò kàn mí o kò kàn mí gbogbo nǹkan tó kù lé ayé kò kàn mí kò sí kankan tó concern mi mọ́ ohun rèé wọ́n ní bàbá wa Ẹlẹ́gùṣì wọ́n ní Ẹsábọ̀dù ni spokesperson wọn and someone said there Lizzie court case but the judge Adesina Oluwa èwo ni court ah manirogun court case o tábàárẹ̀ ní tèbi ń pa torí ẹ̀ ti gbẹ bí orí awó olè alápámáṣiṣẹ́ tí ó lè ṣiṣẹ́ tóun náà lòun bẹ̀rẹ̀ iṣẹ́ télọ̀ tó ń ránṣọ pàṣọ ajídára ẹni kó tètè kórí burúkú ẹ̀ síwájú. Si Omítọ́lá o ò ní ṣoríire tọmọtọmọ ẹ̀ ìyá ẹ̀ ló ń ṣòṣì ṣẹpẹtẹ́rì ló ń ṣòṣì ṣẹpẹtẹ́rì kó dẹ̀ jẹ́wọ́ ló wà lábẹ́ eégún ìwọ ló ń ṣòṣì ṣẹpẹtẹ́rì wo ló lórí burúkú tó lọ ránṣọ paṣọ ajídára olóṣì olórí gbígbẹ bí orí awó nídìí o ò lọ́pọlọ kankan orí iyẹ ti bàjẹ́ lẹ́yìn kó o dòdòkudò kán fi kọ́ìnsì gún ẹ lọ́wọ́ àwọn kọ́ìnsì tí ò lè amẹ́ni rọba báǹdì fòrò ẹ o ní orí o ò ní ọpọlọ ó ti yẹ olòṣì nǹkan réwọ̀nlẹ̀ ọ̀rẹ́ oníṣẹ́ lápá ìwọ náà fẹ́ ṣe bí èèyàn gidi lọ wá ṣẹ́ ṣe ṣẹpẹtẹ́rì aṣọ pásọ ajídára tó rán yẹn bá ṣe ń ran kọ́ nìyẹn ó ti yẹ aṣọ aṣọ pásọ ajídára yẹn kọ́ la máa ń rán aṣiyèrè kó o tún imagine aṣọ ìṣẹ́gì o mú aṣọ ìṣẹ́gì o fi ránṣọ pásọ ajídára o ò rí ọwọ́ ọ̀sàlẹ̀ pété lọ́rìn ẹ̀ ò dá ni kò dákẹ́ ọmọ àṣekà ọlọ́run ṣé ní gbogbo àwọn tó máa ń ṣèkà lórí social media yìí tẹ́ bá wo ayé wọn ayé wọn ó ti ṣá málámálá bí aṣọ dúdú tán fi jíìkì fọ̀ ọlọ́run orí ṣẹpẹtẹ yìí ò pé ẹ èyí tí mo fẹ́ wá sọ fún yín jà ni ṣe rí nígbà tí kéèsì àwọn òbẹ̀mùbẹ́mú fẹ́ ṣẹlẹ̀ ẹ ṣí ẹ̀ ṣòyìn àwọn bàbá wa tí wọ́n ń ta ẹ̀gúsí àti tó ń ta irú wọ́n wu àwọn ọ̀wà kan zi mama yẹ olóyè rẹpẹtẹ nìyẹn ṣé you understand o nǹkan tó kọ́kọ́ piss me off let me be sincere with you the way they what happened. Hmm? Chishu. Please close that door. Aha. Oh yeah. Uh-huh. Close that door. Thank you. ṣẹpẹtẹrì lẹwọn tọ sí ṣẹpẹtẹrì ló ń lo ẹ̀wọ̀n lágbára àwọn tó ní ilé ayé ṣẹpẹtẹrì ni oníṣẹ́ lọ́wọ́ olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ fẹ̀wọ̀n ló gbà fagídí ló gbà jayé popsi j popsi j01 ikú gbóná tó ń bọ́ṣọ lọ́rùn ewúrẹ́ apá ẹni rèwerèwe ìṣẹ̀dá tó wà lábẹ́ tó wà lábẹ́ popsi j01 ikú gbóná tó ń bọ́ṣọ lọ́rùn ewúrẹ́ apá ẹ̀dà lórèwerèwe èmi jọ lórí burúkú bíi tiẹ̀ ṣẹ̀pẹ̀tẹ̀rì o ò fẹ́ kí n sọ̀rọ̀ yẹn màá sọ ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín nígbà tí angel kú nígbà tí angel kú gbára when Shepeteri Gislover came out it was Shepeteri Gislover that dragged bàbá wa tó ń ta ẹ̀gúsí àti bàbá wa tó ń ta irú àwọn bàbá wa méjèèjì yẹn it was Shepeteri that dragged them ó drag wọn ńgbà to drag wọn tán ó wá ṣe nǹkan kan ṣe rí nílẹ̀ yorùbá ọba ò ní ẹ̀tọ́ ọba wọn ò ní ẹ̀tọ́ láti dìsónà ọmọ ìyá wọn ọba ò ní ẹ̀tọ́ ṣe rí ńgbà títí Lizzy Anjorin ṣẹlẹ̀ èyí tó yẹ kí àwọn kan fi dìde ẹ wò gbà tí ẹ sábọ̀dù ń bú àwọn ọba ọ̀yọ́ àwọn ọba ifẹ̀ tó bá jẹ́ pé gbogbo lọ́balọ́ba dìde nílẹ̀ yorùbá just the same thing that happen ní film industry tó wáyé pé ńgbà tí ṣẹpẹtẹ di gist lover tó ń drag àwọn artist tí gbogbo àwọn artist bá fìmọ̀ ṣọ̀kan tí gbogbo bá dúró look at what Areja did during um, when Esabod was dragging Mama Wero imagine tó bá jẹ́ pa nírú Areja and forty kí Ìbàdàn film industry provide márùn kábẹ́kúta provide márùn kẹ́kọ̀ọ́ provide márùn kọ́yọ̀ provide márùn kí lọ́rin provide márùn kan face Esabod. Esabod Onitoyi. And some people now said eh, Lizzie eh, you are ṣèkínní kan Fàlájì Wàsíù Àyìndé and you are pretending come ṣe rí mi ò lè fo gọ́fìtà fẹni tí ò lè fo fẹ́ǹsì fún mi mọ́ tẹ bá rí Alhaji Wasiu Ayinde tán bá pàdé mi ní eh, any event wọn kì í fojú pa mí rẹ́ mo ń ṣẹni téèyàn lè fojú parẹ́ o torí mi ò kì í tọrọ bára mi ò dẹ̀ kí n gbé bùkátà mi lọ báyàn even àtìgbà tí mo ti wà ń kékeré ṣe rọ́rọ̀ tó wà lórí social media yìí I can only respect and defend those that respect me ẹ jẹ́ kẹ́fíbọ̀dì náà lọ gbé family member síta nígbà tí àwọn nígbà tí ẹ́sà board ṣẹpẹtẹ́rì gistlover tó bẹ̀rẹ̀ pẹ̀lú family wa aráàlú mélòó ni mo rí ọba mélòó ni mo rí ìjòyè mélòó ni mo rí politician mélòó ni mo rí it was only me àti ọlọ́run ọba àti ẹ̀yin kọ̀ọ̀kan tẹ̀ ní fojú sunkún ọmọ tẹ́ dúró tì mí ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní fọjọ́ kan sunkún tẹ́ ẹ̀ ní sunkún lórí ọmọ tẹ́ ẹ̀ ní sunkún lórí gbogbo nǹkan tọ́lọ́run fún yín tẹ́ dúró tì mí some of you were praying for me. nígbà tí ọ̀rọ̀ ọjà ṣẹlẹ̀ ọ̀rọ̀ dùmàtà ńgbà tán ni mo lọ jí ninety one thousand naira ọba mélòó ló dìde ìjòyè mélòó ló dìde politician mélòó ló dìde tí ò bá sí ẹ̀yin kan tójú òní tì láyéláyé tẹ dúró dè mí tẹ dúró tì mí màkànmàkàn ló yẹ ń kàn tó bá ti kan ba kó kàn joyè kó kàn politician tó bá yá wọn á wá Gistlover jáde bọ́n bá dẹ̀ wá Gistlover jáde kò kàn mí tí Gistlover bá ti dẹ́nu ọ̀nà lé mi. Before you accuse any Facebook fracas speaker Gistlover fúnra rẹ̀ tó bẹ̀rẹ̀ story yìí ẹ ṣe nìkan bá yín wà jáde ọlábísí ṣẹpẹtẹrì orí yìí ẹ ti bàjẹ́ bóyá èmi bóyá èmi tí mo jókòó sínú ọ́fíìsì mi ni mi ní rest of mind àbí wo lórí burúkú tó o raṣọ rán tó o ránṣọ pàṣọ ajídára kiri bóyá wọn lò ní rest of mind now nígbà tí ọ̀rọ̀ àwọn dàda ṣẹlẹ̀ àtòbẹ̀mùbẹ̀mù ṣẹpẹtẹrì ó bẹ́ bọ́ síta ìyẹn gist lover ó bẹ̀rẹ̀ sí ní pe àwọn lọ́balọ́ba yẹn gbogbo yín wòran ni ṣẹpẹtẹrì gangan ló gbéṣẹ́ lọ́balọ́ba lọ fún àwọn ará Facebook abẹ́ ti gbàgbé ẹ má máa gbàgbé nǹkan kan ẹ má máa gbàgbé ṣẹpẹtẹrì ìwọ ló máa gbọ́mọ sin gbogbo ọmọ tó tara àwọ ṣẹpẹtẹrì jáde ló máa gbé sin lágbára àwọn tó ní ilé ayé mo mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ yóò ń dùn ẹ́ ó máa dùn ẹ́ dọjọ́ ọkú ẹ̀ ni ha ara ti ń ta ẹ eh, mo ti yọ tó rárá ń ta ẹ who was the who was the first person that lured the kings sínú issue angel tó kú mo ń béèrè lọ́wọ́ yín who was the first person that lured their names it was Shepeteri Shepeteri was attacking Dada she was attacking Obemubemu and she said Obemubemu àwọn family lágbájá ni ó ní àwọn fámìlì ẹlẹ́gùsí àti àwọn fámìlì tó ń tarú ó ní ibi tí wọ́n belong sí nìyẹn àwọn àwọn tó ń ta ẹ̀gúsí yìí ààfin tó ti ń ta ẹ̀gúsí yìí àti ààfin tó ti ń ta irú wọn ò ṣe méní wọn ò ṣe méjì wọn kọ lẹ́tà wọn di sóònù òbẹ̀mùbẹ́mú wọ́n di sónù mẹ́ tí n bá ń purọ́ kẹ́ máa já mi ẹsẹ̀kẹsẹ̀ wọ́n di sónù bẹ̀mùbẹ̀mú ṣé tí n bá ti ń purọ́ kẹ́ máa já mi ṣé dídì bọ́n ṣe dìsóònù bẹ̀mùbẹ́mú ṣé òun ló mú ọmọ ọlọ́mọ tó ti kú òun ló jí ọmọ yẹn padà ẹni nígbà tẹ dìsóònù bẹ̀mùbẹ́mú tí ẹ̀yin bá fẹ́ ṣe dáadáa ẹ̀ ṣe bá wa pé òbẹ̀mùbẹ́mú mọ́ra tó bá jẹ́ pé tòótọ́ òbẹ̀mùbẹ́mú lọ́wọ́ nínú ikú angel kẹ́ ẹ bá wa rèé kẹ́ ẹ fà lọ́lọ́pàá lọ́wọ́ àmọ́ ẹ gbọ́ he you see there are some things that happen on this social media ó máa ń fún mi ní impression wípé kò sí èèyàn kò sẹ́nibọ́dì and mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mo jẹ́ ọmọ kan tí kò kí n tojú bọlé kiri mo jẹ́ ọmọ kan tí kò kí n tojú bọlé kiri tilé oge tó ge jẹ àtìgbà tí royal father mi ti kú aláàfin of Ọ̀yọ́ ẹ wo nǹkan tí Ẹsábọ̀dù ṣe fún aláàfin of kò sí ọba kankan tó dìde ẹ wo nǹkan tí Ẹsábọ̀dù tó sin òun àtàbùkẹ́ tó ń ṣe fún ọba Ifẹ̀ ǹjẹ́ mọ̀ wípé ibi tí wọ́n ti fún abuké ní oyè ẹ lọ gúgùlẹ̀ pé kí lorúkọ ọba tó fún abuké lóyè kò yí padà ọba kan ṣoṣo torúkọ òpin méjì ọba tó kógun ja ọba Ifẹ̀ ọba tó kó tọ́ọ̀gì lọ Ifẹ̀ òun ló fún abuké lóyè àwa máa ń gba research ó wà lórí google ẹ lọ google ẹ the what is the name of the king tó kógun lọ sífẹ̀ the same ọba yìí tó fún abuké lóyè ẹ lọ google ẹ fọ́tò ẹ̀ wà ń bẹ̀ orúkọ wà ń palace ẹ̀ wà ń wa nígbà táwa wá ń sọ pé orí wa rèé o ẹ gbọdọ bọba Ifẹ̀ o ẹ gbọdọ bọba Ifẹ̀ mọ́ o ńgbà tá a bu kéde kí ni bàbá wa sọ fún wa bàbá wa ní pé palace is for everybody ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media tó bá dẹjú wà ríran ó bà wá jura wa lọ for those of you tẹ́ ẹ mọ̀ ọba tó tó sọ fún abuké pé òkú iṣẹ́ bó ṣe ń pa kúkúrú tó ń pa gúngùn tó ń ṣépè fọmọlọ́mọ tó máa ṣe patron tó one billion oyè lélẹ̀ ọba tó fún abuké lóyè is the same ọba tó kó tọ́gì lọ ja ọba Ifẹ̀. mo wà online kí lẹ fẹ́ kí ló sọ o mọ nǹkan ó yọ yọ yá mi ò láì nǹkan tó ṣe o mo ò láì kẹ out mi fẹ́ gbọ́ anything mo lálejò àbí mọ́mì kan báyìí a máa continue show yìí a máa continue show yìí a máa continue show yìí ó ti yẹ yín mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ̀rọ̀ kọ́s bàbá wa tó ń ta ẹ̀gúsí bí kéèsì wọn ṣe bẹ̀rẹ̀ gangan ṣẹpẹtẹrì ló bẹ̀rẹ̀ ṣẹpẹtẹrì ló kọ́kọ́ call out to ọba wa eh, sorry bàbá wa tó ń ta ẹ̀gúsí pé àwọn ni wọ́n mú òbẹ̀mùbẹ́mú mọ́ra nígbà tán wá dàgbé òbẹ̀mùbẹ́mú títí ó ṣe wá gbogbo wọn yẹn sọ pé bàbá wa tó ń tẹ̀gúsí ló lọ́mọ gbogbo jimix yẹn ò ṣẹ̀yìn ṣẹpẹtẹrì ẹ máa ń tètè gbàgbé nǹkan kò dé dáa ẹ máa ń gbàgbé nǹkan kò dáa kò fìtì yín kẹ máa gbàgbé nǹkan kẹ tó lọ mú àwọn tó wà ní diaspora àwọn tó dá orúkọ yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ ẹ rántí consult wọn torí àwọn ti diaspora yẹn wọ́n pọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbé kan ẹgbẹgbẹ̀rún a máa dìde ṣẹ wá rí ẹ sábọ́ọ̀dù tí wọ́n rán pa sí. Si inú mi kọ̀ dùn ó gbẹ́yìn tẹ́ sọ pé kí la wà lọ́dọ̀ Ẹ̀sàbọ̀dù in the next few months ẹ̀yin náà máa béèrè pé kí ló didi bàbá wa tó ń tẹ̀gù sí wa lọ síbẹ̀ <laughs> later màá rí yín mo ní client bye bye see you soon see you.